a jẹ́ pé kí n máa kí n kú kalẹ̀ ní gbogbo tí ẹ ti ń gbé wò mí wọ́n ní ẹkú lélà káralé ẹ̀ka àbọ̀là kéré ọ̀nà mo ṣara gìrì mo fẹ̀yìn tí àgbélébù lórí pápá mo wá súre sínú ayé wípé ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́ àní ọwọ́ tẹ̀yìn ẹgbẹ́ amúgbàgbé ṣe fi ń mú bọ́ọ̀lù kò ní kán ẹsẹ̀ náà rèrè tí ẹ fi ń gbá bọ́ọ̀lù yìí kò ní kán àní wípé ojú tí ẹ fi ń wò mí báyìí kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi náà sì ní di mo nọrùn mo wo ìwé òwe àwọn bàbá wa níbi tí wọ́n ti sọ wípé mọ́ínmọ́ín tó jiná báyìí kẹ̀dẹ̀rẹ́ oúnjẹ gàrí ni àní mọ́ínmọ́ín tó gbẹ́kú sì dèrè tí wọ́n bá lò pẹ̀lú ẹ̀kọ́ kò bàjẹ́ mo wá nọrùn gẹ̀rẹ̀ mo wo ìwé òwe Pep Guardiola ìyẹn olùkọ́ni ẹgbẹ́ bapol Man City ó ń sọ fún wa wípé àní ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó dára tíkítàkà ló lè ṣe àní wípé kí a tó lè lo àwọn agbábọ́ọ̀lù tó lè gba tíkítàkà ẹ̀ fún wa kẹ̀dẹ̀rẹ́ ànílò àwọn agbábọ́ọ̀lù ẹ̀wù ẹgbọ́ mi dáradára wọ́n ní kí ni wọ́n ti ń pè bí àní orísun ayọ̀ orísun owó orísun tv tó wá sùn bó ṣe ń lọ tí bó ṣe ń lọ sùn sí abala mẹ́rin tí àwa kan abala lórí ìpápá ẹ wò ó bí ẹ bá fẹ́ gbọ́ ìròyìn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tàbí àfọ́jù sí àjò tàbí eléyìí tí wọ́n fi ẹsẹ̀ gbá tàbí eléyìí tó ń gbá lórí kọ̀ǹkéré èyí tí kò ní wòósùwòbí nínú àléyìí tí kò ní irọ́ pípa nínú lórí ètò yìí ṣe ń lọ lórí pápá òun lẹ ti lè gbọ́ ẹ ti ẹ̀gbọ́n náà kí lórúkọ tèmi àní orúkọ mi ni Sunday bàbá tó bí mi lọ́run àti máa jẹ́ Anthony ẹ wò ó lórí ètò lónìí mo ní àlejò pàtàkì kan lórí ètò táàjọ máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀ táàjọ máa sọ gbogbo bó ṣe ń lọ lórí pápá àlejò mi ẹ bá mi kí ara lé. ẹ ṣe gan ẹ̀yin ara lé orúkọ tèmi ni Ògúnbáyọ̀ Ibrahim Abíọ́dún mo jẹ́ ọmọ bíbí ìlú ìpínlẹ̀ Ògùn state ẹ ṣé ẹ ṣé ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ ṣé ẹ ṣé àlejò wa tí a bá ń sọ̀rọ̀ nípa eré ìdárayá a rí wípé ó pín sí oríṣiríṣi pàápàá jùlọ àárẹ̀ àwọn ọmọ míì tí wọ́n máa fa okùn wá láwọn ṣeré ìdárayá ẹ jọ̀wọ́ ẹ bá mi yànnà náà irúfẹ́ àwọn eré ìdárayá òdì ó wà tó yẹ pé ó wà lágbàáyé gẹ́gẹ́ bí àwọn FIFA àti UEFA ṣe fi òǹtẹ̀ ẹ ṣe olóòtú ọ̀nà méjì náà ni wọ́n pín nǹkan ń pè lérè ìdárayá sí. ẹ sáré bá wà láfa ara ọ̀nà méjì tí wọ́n pín sí náà ni a ní àwọn eléyìnbó a máa pè kan ní feed ìkan mhm. track mhm. méjèèjì náà ni wọ́n ń pè ní kíni eré ìdárayá papọ̀. lórí àwọn eléyìí náà ni wọ́n ti wá sọ fún wa pé bó ṣe wá yìí pọ̀ lóríṣiríṣi àjọ kan ṣo náà ni ó máa ṣe kíni ni ó máa ṣe alámòjútó gbogbo ẹ̀ hmm. òun náà ni FIFA. ṣúgà ajá ṣúgà ajá ẹ ṣe àlejò wa ẹ tí a bá ní kí a máa wo eré ìdárayá wọ́n á máa pè kan ní ẹsẹ̀ kùkú èyí tí èyìnbó ń pè ní grassroots sports ẹ jọ̀ọ́ kí nìdí tí ó fi jẹ́ tó fi yẹ kí àwọn èèyàn máa ná owó sí ẹsẹ̀ kùkú yìí tí à ń sọ ń parẹ́ ìyẹn grassroots sports. olóòtú ẹ ṣeun gan èmi tí mo wà ní tí ẹ gbé wá sórí ètò lénìí hmm. mo jẹ́ nìkan tó yẹ pé nífẹ̀ẹ́ sí ẹsẹ̀ kùkú nípa eré eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dáadáa àkọ́kọ́ nu tí a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé náà ni pé a hmm. máa wo ibi tí ìpínlẹ̀ bọ́ọ̀lù ti wá hmm. ìpínlẹ̀ bọ́ọ̀lù náà ibi tó ti wá náà ni pé ẹsẹ̀ kùkú náà ni ẹsẹ̀ kùkú yìí náà náà ni àwọn òyìnbó ni wọ́n máa ń náwó sí àwọn náà ni wọ́n ti ń rérí ẹ̀ nígbà tó bá dójú ọ̀gbagadà hmm. ojú ọ̀gbagadà yìí ni gangan làwa wá ń náwó sí ṣùgbọ́n ẹsẹ̀ kùkú yẹn gangan làwa yìí wá ń jáde fáwọn èèyàn pé kí wọ́n máa rí pé ẹsẹ̀ kùkú yẹn ká máa ṣe kíni o ká máa náwó wa sí kó tó dójú ọ̀gbagadà. ó dà ẹ ṣe àlejò wa ìyọ́dún ìyọ́dún ẹ ṣe ń pé tí àwọn aráalé bá rí agbábọ́ọ̀lù kan tó ń ṣe dáadáa tó ń fakọyọ tí wọ́n bá náwó lórí rẹ̀ a jẹ́ ń pé wọ́n bí ìgbà tó ń gbé owó pamọ́ sílé pamọ́ tí owó yẹn wá ń rú gọ́gọ́ sí ni àbí. bẹ́ẹ̀ ni olóòtú bẹ́ẹ̀ bó ṣe yé gan nìyẹn. ó dà ṣúgà já ẹ̀yin ara ilé ẹ̀ tí wá gbọ́ báyìí olóòtú wa ti sọ wọ́n ní pé bẹ́ẹ̀ bá rọmọ tí ń ta béléńbélébéléńjẹ́ béléńjẹ́ bíi Messi tàbí tí ń fẹ́ máa ṣe bíi Ronaldo wọ́n ní kí ẹ jọ̀wọ́ kí ẹ bá wa ṣe kí ni kí ẹ náwó lé wọn lórí nítorí tó bá di ẹ̀yìn wá ọ̀la ẹ̀ jèrè ẹ̀ tó ẹ àlejò wa ó wá ní nǹkan tó jẹ́ wípé ó máa ń bà mí nínú jẹ́ tá a bá ń sọ̀rọ̀ nípa eré ìdárayá a rí wípé líìgì ilẹ̀ wa nàìjíríà tí wọ́n ń pè ní Nigeria Professional Football League a rí wípé agbára káká la máa fi rí èèyàn mẹ́wàá tí wọ́n máa lọ sí orí pápá láti lọ wo eré bọ́ọ̀lù wa ṣùgbọ́n kọ́ máa ti sọ ń pé Manchester United àti Chelsea fẹ́ gbá bọ́ọ̀lù ni ẹ̀rí wọn gbogbo ibẹ̀ máa gbá òbítíbitì èrò pàápàá jùlọ ní àwọn àdúgbò wa níbi tí wọ́n ti ń fi àfihàn àwọn bọ́ọ̀lù yìí ẹ jọ̀wọ́ àlejò wa kí ni ohun tí ó ń ṣẹlẹ̀ gangan gangan pẹ̀lú League ilẹ̀ wa nàìjíríà. ẹ ṣeun gan olóòtú ihun tí èmi rí tí mo sì rí pé ó ṣẹlẹ̀ gangan lórí ìdíje àgbáwuta orílẹ̀-èdè nàìjíríà náà ni pé ẹ jẹ́ á ìdílé tí wọ́n ní ilẹ̀ gẹ̀ẹ́sì lọ́hùn wọ́n ṣe àwọn ohun mèremère kan tí wọ́n fi tá a mọ̀ sí grassroots yìí tó jẹ́ ẹsẹ̀ kùkú yìí gangan ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbà tó sì máa bẹ̀rẹ̀ ẹsẹ̀ kùkú yìí tá a bá wò bíi ogún ọdún sẹ́yìn ibo ni àwọn ohun tó ń pè ní Premier League nǹkan kan báwo ni wọ́n ṣe ń retí wọn sí lígbẹ̀ àgbájọlẹ̀ gẹ̀ẹ́sì ṣùgbọ́n àwa ti fẹ́ kánjú lábẹ́ gbóná ni hmm. ibi tó yẹ ká kọ́kọ́ kọjú sí àkọjú sí hmm. ohun tó yẹ ká kọ́kọ́ kọjú sí náà ni ẹsẹ̀ kùkú yìí tá a bá bẹ̀rẹ̀ níbi ẹsẹ̀ kúkú yìí àwa máa rí i pé àwọn iléeṣẹ́ ńláńlá náà a máa rí i pé ó rà àwọn ọ̀dọ́ náà ni wọ́n ní kínní ọ̀dọ́ náà ọ̀dọ́ náà ló lè ṣe ibẹ̀ náà láti rí ohun tí wọ́n ń pè ní ojúlówó èròjà ọjà tiwa náà tà àwọn náà sì kówó lé lórí a sì máa yọ a sì máa jù. ìyọ́dún ah, ìyọ́dún ìyọ́dún tí a bá wá ń sọ̀rọ̀ nípa líìgì orílẹ̀-èdè wa Nàìjíríà yìí sìn àwọn wo ni wọ́n ní àṣẹ láti rí wípé wọ́n ṣe gbogbo àwọn ètò tí ẹ̀ ń sọ yìí àwọn olóyè kí wọ́n máa ṣètò gbogbo bí wọ́n ṣe máa máa bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kùkú tí wọ́n máa máa rí pé ọ̀gbẹ́dẹ́ ìpele tó yẹ kí líìgì tiwa náà bá lè dàbí English Premier League ìyẹn líìgì àgbájọlẹ̀ Gẹ̀ẹ́sì àwọn wo ni wọ́n ń ṣe kò kárí líìgì orílẹ̀-èdè Nàìjíríà. olóòtú kí n tó dáhùn béèrè yẹn nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ tó ń líìgì àgbábuta ilẹ̀ wa ìpele kejì hmm. tá a mọ̀ sí nnl báyìí àwọn tí wọ́n ń náwó lé wọn lórí tá a mọ̀ sí sponsor hmm. wọ́n ti quit wọ́n làwọn ò ṣe mọ́ ah. ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu ni ẹjẹ́ àwo ilẹ̀ gẹ̀ẹ́sì hmm. kíkan tó sọ pé òun ò ṣe mọ́ wọ́n ti wá míì tó máa ṣe ní ìsìngbà táwọn ẹ wá sọ pé àwọn ò ṣe mọ́ kò sí nǹkan tó fẹ́ ṣe àfikún túṣẹ̀ máa wá ẹni tí tún máa sponsor tí wọ́n sì bẹ̀rẹ̀ ìdíje náà ní kò pẹ́ kò pẹ́ yìí wọn ò sì lẹ́ni tí ó máa sponsor eh, ìdíje náà báwo ni ìdíje náà ò ṣe ní wọlé ni nítorí ẹ àwọn LMC ni wọ́n wà ní in charge a máa ń pè wọ́n ní league management, company àwọn ni wọ́n hmm. wà ní in charge hmm. kìíní àwọn ni wọ́n yẹ kán ti ṣe kò ká a ní oríṣiríṣi iléeṣẹ́ ńláńlá lórílẹ̀ wa nàìjíríà tí wọ́n ṣe tán àti ṣe gbogbo àwọn nǹkan yìí ṣùgbọ́n nǹkan táwọn náà ń ni pé wọ́n ń fẹ́ yorùbá ló ní ṣọ́ láàárín hmm. ajémú ní mú ní pẹkọrọ tó ń fẹ́ nìyẹn. tó àlejò wa bí ẹ ti ṣe sọ yìí gbọ́gbọ́n kan sí kódà ṣúgà tún já àmọ́ ṣá mo fẹ́ wá béèrè béèrè kan lọ́wọ́ yín àlejò wa ẹ jọ̀wọ́ àwọn kí ni ipa tó jẹ́ wípé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọmọ orílẹ̀-èdè ìlú yìí tí a jọ ń sọ wípé nàìjíríà yìí ti gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ kí ni àwọn ohun tí ó yẹ kí ìkálukú wa kí a ṣe kí líìgì ilẹ̀ wa yìí kó ba lè rú gọ́gọ́ kóun náà ba lè dùn wò bí àwọn líìgì tó kù lágbàáyé náà ṣe ń dùn wò. Ah, ohun tó yẹ ká ṣe kò kò tiẹ̀ wá jìnnà rárá hmm. ohun tó yẹ ká ṣe ló súnmọ́ wa yìí òun ló súnmọ́ wa yìí ẹ jẹ́ á àwọn oríṣiríṣi nǹkan tá a ti tá a ti fò kọjá sẹ́yìn hmm. ẹ wo ayé ìgbà yẹn hmm. kò pẹ́ kò pẹ́ ni wọ́n ń ṣe àjọyọ̀ pé àwọn rántí olóògbé tó kú Rashidi Ekin nílẹ̀ Portugal ah. Eh, nàìjíríà bí ṣe àrántí ẹ̀ ṣá àrántí ẹ̀ nítorí pé àmọ́ rírì ohun tó ṣe ni hmm. nítorí àwọn ibi tá a ti kọsẹ̀ ni a gbọ́dọ̀ padà síbẹ̀ láti lọ tún un ṣe hmm. láti lọ táwọn nǹkan ìṣe náà ni pé a gbọ́dọ̀ padà sí ẹsẹ̀ kùkú òun ni àwa yìí náà wá ń gbé lásán sọ fáwọn èèyàn pé ẹsẹ̀ kúkú yìí gangan òun náà láti mú gbogbo àwọn Rashidi Yekini yìí gbogbo àwọn jẹ́jì òkúṣà Nwako Kanu ni Finidi George ni Celestine Babayaro ni hmm. àtòríṣiríṣi wọn bẹ́ẹ̀ lóríṣiríṣi tẹ́ bá tiẹ̀ dé jẹ́ sí tiẹ̀ rí wọn bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n àwọn ilé ìpárátá ni wọ́n ti kó dànù hmm. wọ́n wá mú àwọn tí wọ́n ti jẹun yó láti ìlú òkèèrè ẹ jẹ́ á wo bí wọ́n ṣe ń ṣe ń gbà yẹn wọ́n ṣe ń ṣe ń gbà yẹn ni pé tí wọ́n bá ti mọ gbígbà yẹn tán tán ti mọ gbígbà yẹn á mọ pé bọ́ ń gbà tán wọ́n wá lọ sọ́hùn láti lọ kọ́ ẹ̀kọ́ pé báwo la ṣe fi hmm. eh, méjì mẹ́ta tá a fi dé inú final third wọn o hmm. tá a fi wá sọ ọ́ di kíni o tá a fi wá sọ ọ́ di tá a fi gbé fi wálé hmm. ṣùgbọ́n ọ̀hún ń tọ́ bá ti ṣe tọ́ bá ti dé bí báyìí gírẹ́gírẹ́ ẹ wo ń tá a gbá ní ọwọ́ ìjẹta yìí. Ah, ah, ṣúgà ajá olóòtú ẹ ṣe àmọ́ ṣá àwọn akọ́nimọ̀ọ́gbà ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn ẹsẹ̀ kùkú yìí ìrìn ní grassroots wọ́n máa yẹ kó máa yé wa pé àwa ní ọ̀gbẹ́ni sport máa ní sà wọ́n máa sọ fún mi pé ẹ̀ ṣé ẹ̀rẹ́ láwọn ọmọdé tẹ̀ ń sọ yìí tí wọ́n bá wá sí tó bá pè wọ́n pé kí wọ́n wá sí orí pápá lónìí láti wá ṣe ìgbáradì èyí tí wọ́n ń pè ní training before match wọ́n máa sọ pé akọ́nimọ̀gbá ṣe mọ̀ ń pé owó tẹ̀ ń fún wa kò rú gọ́gọ́ tó ẹ mọ̀ ń pé owó tẹ̀ ń fún wa ẹ fún wa lówó oṣù bẹ́ẹ̀ lẹ́sìn máa ń pé ká máa wá sí ká máa wá ṣègbáradì kí ni ohun tẹ̀yìn pàápàá ní láti sọ fún àwọn tí à ń pè ní àwọn tí wọ́n ń ṣeré ìdárayá yẹn àwọn sportsmen and sportswomen tó yẹ pé wọ́n ṣe ń dìde bọ̀ ni kí ló ń tẹ́ láti sọ fún wọn lórí yẹn. Ah, lọ́dọ̀ tèmi hmm. ohun tí mo ní láti sọ fún wọn náà ò pé wọ́n á máa faradà ni o hmm. gbogbo aná la mọ bí gbogbo nǹkan ṣe rí hmm. ṣùgbọ́n ìyẹn náà wà ní pé bí wọ́n ṣe ń faradà kí wọ́n máa tún fìyà jẹ wọn o oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ ẹ wo ẹgbẹ́ agbábọ́ọ̀lù Plateau United nígbà tí wọ́n ti ń tọ́ ti ń nà wọ́n tọ́ ń nà wọ́n ní orílẹ̀-èdè wa ń bí tọ́ ti ń nà wọ́n lọ làwọn tó jẹ́ alákòóso wọn sọ fún wọn pé a máa dín owó yín kù ni ah! nígbà tó àwọn máa dín owó wa kù àwọn náà ṣe kí ni wọ́n tara ṣàṣà wọ́n gbé pẹ́ẹ́lí díẹ̀ àwọn náà ná máàṣì bíi mẹ́ta sí méjì kan kí wọ́n tó tó dá owó wọn padà ẹ jẹ́ á wo àwọn agbábọ́ ẹ yá wo orílẹ̀-èdè ilẹ̀ gẹ̀ẹ́sì ẹ wo fúlàní bó ṣe wà yẹn hmm. wọ́n ti ń jìyà bọ̀ wọ́n dẹ̀ náwó dáadáa hmm. pẹ̀lú bó ṣe ń jìyà wọn ọ̀dọ́ wọn kú ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwọn tí wọ́n ṣe dáadáa lénìí hmm. wọ́n lè ṣe dáadáa lọ́la gbogbo àwọn kan ìlú ẹ̀ kí àwọn alákòóso náà máa wò fún àwọn tí wọ́n ti ẹ̀ ń ṣeré bọ́ọ̀lù yìí gangan fúnra wọn. ọbẹ̀ dùn ọbẹ̀ yẹn dùn dáadáa ẹ àlejò wa lórí ètò ẹ jọ̀wọ́ ohun kan ṣo náà mo tún fẹ́ kí ẹ tún bá wa yànnàná ẹ̀ fún àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n ṣe ń dìde bọ̀ nítorí wọ́n máa wò ń pé bóyá àwọn ọmọ tí àwọn ń kó kiri àwọn ọmọ léńjẹ léńjẹ tó ń kó kiri ń pé bóyá kò sí èrè lórí wọn mo fẹ́ kí ẹ bá mi yànnàná ẹ̀ fún wọn bóyá wọn ò mọ̀ tẹ́lẹ̀ ń pé àwọn ọ̀nà tí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n wà ní ilẹ̀ òkèèrè tí wọ́n fi ń rí ẹni tó máa ṣe aṣojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹ̀yẹn bíi sponsor báwo ni wọ́n ṣe lè gbé ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn dé ìpele tó jẹ́ wípé wọ́n máa rí ẹni tó máa lè fọwọ́sọ̀yà pé mo ṣetán láti kó owó lẹ́yìn lórí gẹ́gẹ́ bí bàbá mo ṣetán láti jẹ́ bàbá lónìí ìgbẹ́jọ́ fún yín kí ni àwọn ohun tí ó yẹ kí wọ́n gbèsè tó fi lè jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe gan olóòtú ohun tó ń pè ní eré ìdárayá ó ti wá lérè lórí gan hmm. owó ti ń bẹ́ ń bẹ́ kùbà. Eh, ṣé ń pé eh, tí wọn bá fi five naira sí aṣáré irú gógó di twenty naira. tí ò tiẹ̀ pẹ́ rárá ni hmm. ẹ jẹ́ àwò káti ẹ̀ ká máa lọ jìnnà hmm. ẹ wo ọmọ agbábọ́ọ̀lù ẹgbẹ́ eh, èyí báyìí ẹ̀hún fọmúdọ̀ òun ni àkọ́kọ́ ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó gbá bọ́ọ̀lù wọlé tí ó pọ̀ jù pẹ̀lú bóyá gbá bọ́ọ̀lù wọlé tuntun pọ̀ jù náà wọn ò tún rí mú lọ ilẹ̀ òkèèrè nǹkan tí mo rí tó fa ògbélé yìí náà ò ju pé wọn ò ṣe àwọn ìlànà tí wọ́n yẹ kán tọ̀ dáadáa ni ọdún kan péré Ahmed Musa fi ṣe fi ṣe ògo yìí tí ò tiẹ̀ tó tọmọ yìí tó fi lọ ìlú òkèèrè ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n yẹ kán ṣe náà ni pé ó yẹ kí wọ́n jẹ́ ẹwo ẹwo ń tọ́tì ẹ̀ wà ní ọ̀rọ̀ bọ́ọ̀lù nísìn ọ̀rọ̀ ká máa fi bọ́ọ̀lù ṣe kinní ó ti wá di nǹkan ìgbà wo náà la gbọ́ bye bye clause baba hmm. clause ti dé nìsín hmm. ṣùgbọ́n baba clause kò sínú dictionary wa lórílẹ̀‐èdè rárá hmm. a kàn ta ọmọ fún òun ni. ìyẹn ni pé ìwé tí ń ṣe ìtumọ̀ èdè kò sí nínú ìwé tí ń túmọ̀ èdè fún wa lórí pápá mi. àkànṣọ ọmọ nù fún òní ẹ wo iye àwọn ọmọ tó ti kú ò ẹlẹgbẹ́ agbárò kan síbì kan àti ìwà wò pé chaati ẹ̀ lè ṣe ra padà ni eh, àbí òun náà sì lè jẹ́ nǹkan tó máa wúlò fún wa owó tá a bá fi tà á padà sórí òkèrè yẹn a máa wúlò fún ẹgbẹ́ tiwa náà a sì máa jẹ́ ká náà lè ṣe dáadáa nínú ìdíje tiwa àti ìdíje àgbábọ́ta orílẹ̀-èdè Áfíríkà. ẹ ṣé ẹ ṣé àlejò wa ẹ ẹ parọ́ ẹ àwọn òbí kan wọ́n máa ń sọ fáwọn ọmọ wọn pé ṣé o rí iléèwé tó ń lọ yìí ìwé eré mo rán ẹ lọ́ka o ẹ pàápàá jùlọ ẹlẹ́gbàá wọ́n á sọ pé ìwé eré mo rán ẹ lọ́ka o ó gbúdọ̀ fẹsẹ̀ kan bọ́ọ̀lù o kí n bá rí ẹ kó o bá fẹsẹ̀ kan bọ́ọ̀lù pẹ̀rẹ́ ṣé n máa lù ẹ kí ni ohun tí ẹni láti sọ fúnra wọn bíbẹ̀ tí ó yẹ pé ẹ̀bùn tọ́lọ́ ń fún wọn yìí wọ́n gbìyànjú àti pa máa ọmọ wọn nínú kí ló ń tẹ́ láti sọ fún un ní kọ́mọ́ kébé. àkọ́kọ́ ni pé àwọn òbí wa wọn wọn tí ì mọ ohun tó ń ṣẹlẹ̀ gangan ni a gbọ́dọ̀ sọ fún ohun tó ń ṣẹlẹ̀ hmm. tí wọ́n bá ń wo ètò yìí wọ́n á máa mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ ni pé hmm. eré ìdárayá ní ìsìn ó ti wá kọjá nǹkan hmm. tá à ń fi oríṣi ó ti kọjá gbogbo nǹkan tá à ń sọ yìí o fẹ́ di gọ́vnọ̀ ni o fẹ́ di pírẹsidẹ́ǹtì ni ẹni tó ṣeré ìdárayá mi ti lówó ju ẹni tó ń jẹ gọ́vnọ̀ orílẹ̀-èdè kan lọ torí ẹ̀ kọ́ fún wọn láyè lóòótọ́ ìwé dà o wọ́n á máa torí ẹ̀ láyé sọ fún ẹ pé education àti eré ìdárayá méjèèjì náà ó ṣe kí ni ó wọnú ra wọn ni ẹ fún wọn láyè kí wọ́n máa ṣe gbogbo ilé ìwọnú ra wọn ẹ rí i pé láìpẹ́ ẹ̀yin náà ẹni tó ṣẹ́gùsí tó tọ́ ẹ̀gúsí náà ni ó padà jèrè rẹ̀. ẹ ṣé gbogbo ẹ̀yin ará alẹ́ ní gbogbo tí ẹ ti ń gbẹ́wò wá bó ṣe ń lọ lórí pápá náà láṣìjọ wà ẹn tó wọ́n ní pé kì í pọ̀ kó dùn ṣókí báyìí náà lọ́bẹ̀ oge ẹn ibi náà láwọn di ọjọ́ mi ọjọ́ rẹ kí a tó tún padà sí orí pápá tó àlejò wa ẹ bá a sọ fún ara ilé ń pẹ́ ó dàbọ̀. ẹ ṣe gan orúkọ mi kò yí padà orúkọ mi sì ni Ògúnbáyọ̀ Ibrahim Abíọ́dún ẹ ṣe mo dúpẹ́ o. ẹ ṣe lórí ètò bó ṣe ń lọ lórí pápá náà ni a sì jọ wà orúkọ tèmi kò yí padà Sunday ni orúkọ tèmi a máa jẹ́ orúkọ bàbá tó bí mi lọ́mọ a sì máa jẹ́ Anthony ẹ kí n tó máa lọ ẹ jẹ́ kí n sọ ohun tí mo bá pàdé pẹ̀lú akọ́nimọ̀gbà kan tí a jọ pàdé fún yín mo sọ fún yín pé olúwa ni olùṣọ́àgùtàn ti èmi wípé èmi kì yóò ṣe aláìní ló wá sọ fún mi wípé bọ́ọ̀lù gbígbá ni olùṣọ́àgùtàn ti òun òun kì yóò ṣe aláìní ó ní bí ó tilẹ̀ mú kí òun kóun dùbúlẹ̀ sí orí pápá èyí tí à ń pè ní stadium ó ní ojú kì yóò ti òun nítorí pé òun ní àwọn atamọ́tàsé tí à ń pè ní striker tó máa mi àwọn fóun tóun á sì máa rí góòlù tó pọ̀ ní ràbájì gan títí láé àti láéláé ló bá sọ wípé àmín tó títí di ọjọ́ míì tí a tún pàdé o ẹ jẹ́ kí n gbéra kí n wá darí yín sí ọ̀dọ̀ ẹ̀yìnjú olódùmarè àti bísíbì lórí ètò bó ṣe ń lọ.